káàbọ̀ sí abala fun fact gbogbo ẹ̀yin lólùfẹ́ ìmọ̀ ọmọ níbi kíbi tí ẹ bá ti wù mí yálà lórí ìtàkùn ayélujára ní ẹ̀rọ amóhùnmáwòrán tàbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èmi ọmọ yín náà ni ọ̀rẹ́ ń tẹ́yìn àyànfẹ́ yín bọ́láńlé onítòórì mo wá fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin lólùfẹ́ ìmọ̀ ọmọ pé ẹ káàbọ̀ sí abala fun fact yorùbá bọ̀ wọ́n wí pé títa ríro là ń kọlà àmọ́ tó bá jiná tán á di oge ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òde sí ni wọn mọ pàtàkì ìlà kíkọ ní ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ wọn á ní ìlà kíkọ ń ṣe ohun tó dára ó máa ń bojú jẹ́ ìmí tiẹ̀ sọ wípé à ìlà kíkọ máa ń ba ènìyàn ní ẹ̀rù àmọ́ ìdí pé wọn ò mọ pàtàkì ìlà kíkọ ní ilẹ̀ Yorùbá nítorí ẹ̀ ni wọ́n ṣe ń sọ gbogbo ọ̀rọ̀ báyìí lórí ètò tèmi mo fẹ́ yànnàná oríṣiríṣi pàtàkì ìlà kíkọ nínú àṣà àti ìṣe ilẹ̀ yorùbá eh, oríṣiríṣi ìdí ni a fi ń kọlà ní ilẹ̀ yorùbá àti oríṣiríṣi pàtàkì nítorí ṣe kí ni kẹ́ ẹ máa wo ètò Yínmọ̀mọ́ àgàgà abala fun torí ó jẹ́ ètò tí ẹ máa fi kọ́ gbọ́mọgbọ́n tí ẹ máa fi kọ́ ìmọ̀ mọ́ ìmọ̀ àti kọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́ ìdí pàtàkì kan tí wọ́n fi ń kọ ìlà ní ilẹ̀ Yorùbá ni wípé à ń kọ ìlà lẹ́ àti fi dá ara wa mọ̀ ní ayé àtijọ́ gẹ́gẹ́ bí a ṣe gbọ́ nínú ìtàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ilẹ̀ Yorùbá ló máa ń ṣòwò káàkiri ilẹ̀ adúláwọ̀ tí ìgbà tí wọ́n bá lọ ṣòwò ọ̀pọ̀lọpọ̀ wọn míì wọ́n máa sọnù sọ́nà wọn ní padà wálé mọ́ ìṣẹ̀lẹ̀ yìí wá ti ń pọ̀ jù àwọn àgbààgbà Yorùbá wá para wọn jọ pé ó yẹ kí a máa ṣe àmì sí àwọn ọmọ ilẹ̀ Yorùbá lára ibẹ̀ ni wọ́n wá ti gbé àṣà ìlà kíkọ dìde ní ilẹ̀ yorùbá ìkejì ni wípé a máa fi ń dá oríṣiríṣi ẹ̀yà yorùbá mọ̀ tí ẹ bá ti rí àbàjá ní ojú ènìyàn ẹ ti mọ̀ pé ọmọ ọ̀yọ́ ni onítọ̀hún yìí torí àwọn ọ̀yọ́ ló máa ń kọ oríṣiríṣi àbàjá bẹ́ẹ̀ náà ni tí ẹ bá rí pélé ẹ̀gbá ní ojú ènìyàn ẹ ti mọ̀ pé à ará ẹ̀gbá ni onítọ̀hún yìí torí àwọn ará ẹ̀gbá ni wọ́n máa ń kọ pele ẹ̀gbá. ìdí kẹta tí a fi ń kọlà ní ilẹ̀ yorùbá ni wípé a máa ń kọlà láti fi lé àìsàn burúkú kò ní ara ọmọ yorùbá gbàgbọ́ wípé tí ọmọ bá ń fi èní kú fọ̀la dájí wá ní ẹ̀mí burúkú ló ń bá ọmọ náà jà pé kó lọ kọlà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó kọlà lóde ìsìn nǹkan bá béèrè lọ́wọ́ wá nítorí pé àwọn máa ń ṣàìsàn ní kékeré ni wọ́n ṣe kọ ìlà fún àwọn. ìdí kẹrin tí a fi ń kọlà ní ilẹ̀ Yorùbá ni wípé a máa ń kọlà láti fi ìyà jẹ ènìyàn tí a bá rí èèyàn kan tó tàpá sí òfin tàbí ẹrú tó tàpá sí òfin ìlú àwọn ènìyàn á ní kó lọ fi ìyà jẹ láti kọlà fún ìdí karùn tí àdẹ̀wá fi ń kọlà ní ilẹ̀ Yorùbá ni wípé à ń kọ ìlà torí pé a gbàgbọ́ pé ó wà lára àwọn oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá a pé ilẹ̀ jẹ́ ohun àmúyangàn tí a gbọ́dọ̀ máa kọ láti máa fi rẹwà ní àwùjọ tí a bá rí ọgbọ́n ènìyàn tó dúró sí kẹwàá rí èèyàn kan tó kọlà láàrin wọn ẹ rí i pé ojú ẹ máa dá yàtọ̀ ní àárín gbogbo wọn oríṣiríṣi ìlàdẹ ni a ní ní ilẹ̀ Yorùbá a ní abaja a ní pélé a ní gọ̀ǹbọ́ a ní báàmù Yorùbá bọ̀ wọ́n ní ṣíṣá là ń ṣá kẹ́kẹ́ bíbù là ń bu àbàjà fífà là ń fa bàràmú eh, wíwó là ń wó gbọ̀ngbọ̀ àti wípé dídá là ń dá abẹ́ ètò náà wà ní ju báyìí lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ Oyinmomo ẹ̀ eh, mo lérò pé ẹ ti kẹ́kọ̀ọ́ kan tàbí méjì tàbí mẹ́ta ní orí ètò tèmi orúkọ tèmi ò yí èmi ni ọmọ yín Bọ́láńlé Onísítórì àyànfẹ́ yín ó dàbọ̀.